ìmọ̀nà kì í máa ṣe nǹkan tí yẹn máa máa fi ṣeré yìí. òun ló mọ̀ ga jù nínú oore tọ́lọ́ ọmọ ṣe fẹ̀dà láyé. ẹbí mi ni òbí mi ni kìíní kan ni kì í jẹ́ ti bàbá tọmọ kọ́mọ́ lẹ́nu àlá ni. ọ̀rí ìtàn tí mo sọ fún ọ nípa àwọn sàábé ni ọ̀rọ̀ lágbára débi wípé wọ́n fi lù ú lẹ̀ ọmọ disas ti bẹ láàrin mọ́kà àti mọ̀dínà ni ó kọjá disas ti bẹ láàrin Lagos sí Maiduguri torí ẹ̀sìn nítorí ẹ̀sìn ìta wá ṣe láyé gangan nìyẹn lẹ́nìkan ó tù wá bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ tọ́ba kànrán kó o sá lọ Maiduguri àbí kó o sá lọ Kánò òun ló bí hijira nínú ẹ̀sìn wa òun tó bí hijira nìyẹn ọ sá fún ẹbí rẹ tí tí ẹbí rẹ tó jẹ́ kèfèrí tó jẹ́ lẹ́bọ tó bá fẹ́ máa dínà tó bá fẹ́ máa dí ọ lọ́wọ́ ìsìláàmù rẹ ọ sá fún gbogbo wọn lọ kí ni ń jẹ́ bí lẹ́gbẹ̀ẹ́ sì mọ́ ló jẹ́ kí n sọ nípìlẹ̀ wípé ẹ̀sìn ó borí okùn ìbí. mùsùlùmí ọlọ́run ò ṣe wá ní túbitúran ṣùgbọ́n àwọn tó jẹ́ kèfèrí nínú ẹbí onírògbòdìyàn ni wọ́n onírògbòdìyàn ni wọ́n ìyẹn lòun ò ṣẹbọ mọ́ ó lóun mọ̀ sí ìsìláàmù ẹ sì máa fún ogun mọ́ ẹ mọ wàhálà rẹ̀ ẹ mọ fòró rẹ̀ ẹ̀sìn wa sì sọ pé ó dà kò burú tó bá rí báwọn tá a bá rí ìjọba onídéédé ẹ̀wọ́ tó gẹ́ mùsùlùmí má wọn kó bọ́ fẹsẹ̀fẹ sá fún bàbá rẹ̀ sá fún ìyá rẹ̀ má wọn kó bọ́ ọ àwọn takú sínú ẹbọ wọn ò tún wá fẹ́ kí wọn náà ṣe ìsìláàmù gbẹ́sí ẹ̀sá fún wọn ni the first thing protect your religion at all costs ó gbẹ́sí ẹ̀sá fún wọn ni ṣé bí wo ṣe á gbẹ́sí ẹ̀sá fún wọn ló bí mọ̀ lọ sí súnà ọmọ nílé ẹlẹ́bọ nílé ẹlẹ́bọ. se bó sì gbé ẹ̀sìn ẹ̀sá fún wọn nù. ẹ́ bí ìrẹ́ bá ń pèrè ẹ̀ ní alùsùnà na é gbọ́ súnà yìí kè é gbọ́ yìí nínú súnà ní hijira wà alìhijira ilallah nínú súnà ló wà ọwọ́ ń tó yẹ kó kù wọ àti bàbá yìí kù. lódiwọ̀n ìgbà tí bàbá yìí ti takú sínú ẹbọ rẹ̀ kò tayọ pé ìwọ sọ ọlọmọ yọjú sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bàbá mo ní wá gbẹ̀yìn wò ní o sálàfíà lẹ́wà o ọ̀rọ̀ tí mo sì ń báyé sọ nípa pé kẹ́ ẹ mọ́ ṣẹbọ mọ́ yìí bàbá ẹ mọ́ ṣẹbọ mọ́ o ẹ ń bá kú sínú ẹbọ yóò wọ náà o ẹ mọ́ ṣẹbọ mọ́ o ọmọ sọ bẹ́ẹ̀ fún ọmọ sọ bẹ́ẹ̀ fún bàbá òun kìí ṣe pọ́ọ̀tù wa máa ní kí ìyàwó rẹ máa lọ ọbẹ̀ kìí ṣe pọ́ọ̀mọ ní kí ọmọ rẹ kó tún máa lọ ọbẹ̀ kọ́ máa lọ́dọ̀ ẹlẹ́bọ. kìí ṣe pé wọn náà tù wá máa wá ìrànlọ́wọ́ owó lọ́ọ̀dọ́ rẹ̀ owó ẹbọ. E owó tó gbà lọ́dọ̀ àwọn àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ rẹ̀ owó oògùn abẹnugọ̀ngọ̀ rẹ̀ ọwá ní òun kó sórí ọjà ọ̀làkójọ ó sì lákójọ bàbá rẹ̀ ń dífá ó ń yẹ ó ń da ọ̀pẹ̀lẹ̀ ó ń dọ̀pẹ̀lẹ̀ owó tó bá wá gbà ìwọ yáà yáwọ ìwọ mùsùlùmí alùsùn náà irú mùsùlùmí alùsùn náà wò ní ọ̀nà. irú mùsùlùmí alùsùn náà wo ló fẹ́ pera rẹ fún wa ẹ́ ṣe rí nǹkan kí sọ́dọ̀ àwọn olóògùn àwọn ẹlẹ́bọ yẹn o nǹkan kí sọ́dọ̀ wọn o ẹgẹ́ ń sọ experience mi kan fún yín mo ní ọ̀nkù kan nígbà kan wọ́n ti kú o ẹlẹ́bọ olóògùn ni wọ́n Do àwọn ń pera wọn ní mùsùlùmí ṣùgbọ́n mo jẹ́ kó yé wọn wípé wọn ṣe mùsùlùmí pẹ́lẹ́bọ ni wọ́n èmi jẹ́ ó yé wọn bẹ́ẹ̀. ṣé wá náà fún ara mi táìmù ìgbà tí mo mọ ọ́nkù mi yẹn èmi gun ò tí ì mọ ti ń jẹ́ súnà torí ńgbà náà lọ́hùn ọ̀dọ̀ àfà tí mo ti ń kéwú àfẹ́ ẹlẹ́bọ lóògùn lòun náà so níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èmi náà ò dá nǹkan kan mọ̀ ṣe wá rí ọ̀nkù mi yẹn nígbà tí ń bẹ láyé mo wá máa ń lọ ọ̀dọ̀ wọn ní ẹ̀ẹ̀kan lóṣù nínú oṣù kan ń lọ ọ̀dọ̀ wọn tí bá ti wá lọ ọ̀dọ̀ wọn màá sùn bẹ̀ mọ́júmọ́ màá lọ ní mo lè lọ dé Friday tàbí kí lọ ní Saturday màá wá dé ní Sunday. ní gbogbo àsìkò yẹn èmi náà dá nǹkan kan mọ̀ ah alhamdulilayi alhamdulilayi ṣẹ́wárí ọ́nkù mi yẹn àwọn náà gbowó àdàkọ àdúgbò wọn wọ́n gbowó so ní tí mo á ṣàkíyèsí ni pé kò wá sí ọjọ́ tí mo débẹ̀ adìẹ ni wọ́n ó adìẹ ni wọn sè ah gbogbo èrò kan tèmi tiẹ̀ ni pé nígbà jẹ́ pé bí àbà náà níbẹ̀ wọ́n sì ń sin ẹran wọn ń sin adìẹ gbogbo èrò kan tèmi ni pé adìẹ tí wọn ń sìn ni. biri ọlọ́nkàn yìí ọlọ́nkàn pé kí n rí ìmọ̀lẹ̀ mọ̀kàn mo kàn change kúrò ní ọ̀dọ̀ ń bí díà mo kàn di oṣù náà ni ok nígbà mo tó àdó oṣù náà mo á rí wípé ẹbí wa tí ò gbógun ti wá wọn ò ní á sá fún ká tún fi àǹfààní yẹn máa pè sí ojú ọ̀nà ni n bá tún lọ sọ́dọ̀ bàbá wọn tí má ti wá lọ bẹ́ẹ̀ ìjà àkọ́kọ́ ta kọ́kọ́ jà ní ìjà ìkúnlẹ̀ mọ́ tó ń ta bá fẹ́ kí wọn a sì báyìí ni a bà má lẹ̀ báyìí n bá débẹ̀ njọ́ náà n bá ní sàlámù àlékún wọ́n sàn gún mi báyìí wọ́n sojú báyìí bá ní kí ló mọ́ mo ní kankan ò mú mi ìyá bàbá rẹ̀ gan tó bá fẹ́ kí mi yóò kúnlẹ̀. ah mo ní sẹ́rí ṣé àti mo máa ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara nǹkan tí mo á sọ fún yín náà nù ẹ̀sìn tí mò ń ṣe ní ìsìn wọ́n ní àgbọ̀dọ̀ kúnlẹ̀ fún ẹnìkan kan àfọlọ́hùn so ṣé o ti di náà ni mo ní pẹ̀lú ògo ti di ah mo dà ó jókòó mo náà gbé sórí tébù mo ni sẹ́ẹ̀rí lónìí tí mo wá yìí èè ní sùn o mi ò ní sùn bí mo ṣe máa ń sùn o kò sígbà tí mo lọ rí tẹ̀tẹ̀lẹ̀ mo máa ń sùn ni ṣùgbọ́n ní kété tí mo ti dó sùn náà ojú mi ti là mo ti rí pé ẹni yìí ìsáìdà kí n wọ́ ọ̀nà láti pèsè àkíyèsí tí n bá ti rí ọ̀nà láti pè sákìyèsí kí n yá ta kété ní o torí pé ẹni tí tiẹ̀ ti jóná kọ̀ọ̀kan kí ti ẹlòmíín náà dérú o n bá ní nínú nǹkan tí mo bá yín sọ lónìí àkọ́kọ́ náà nínú mi ti ẹ̀dùn pé ọ̀rọ̀ ìkúnlẹ̀ kò lè lára yín púpọ̀ àwọn làwọn kan bẹnu aba tẹ́ pé mẹ́sẹ̀ máa ń ká wọn nù àmọ́ ti dá a báwọn Abafa ni wọ́n pe abà ọ̀dọ̀ wa abàáfà àṣọjù bá ń lọ. now mo ni ní iyanrìn tẹ́ǹtẹ́ yìí ṣé ń ríran ni ṣé ń rí nǹkan bẹ̀ ni kí lè rí nínú kinní yìí wọ́n láwọn ò rí nǹkan kan bẹ̀ wọ́n ní àwọn tí ń gbé iṣẹ́ wá fún àwọn táwọn ọba máa tẹyan rìn wọn ò ní mọ àwọn láwo mo ní a. ọwọ́ aléwu ẹ̀gbọ́n táwọn ibi sọ nípa yanrìn ni pé ẹ ń bá lọ béèrè nǹkan lọ́wọ́ oníyanrìn wọn ò ní gba ìrun ẹ̀fógójì ọjọ́ tó bá nígbàgbọ́ sí i yóò di kèfèrí sí kùránì wọ́n ní ẹ má ẹ má ma bákan náà mo ṣàkíyèsí pé kò sígbà tí mo wá sí ẹ lè má padìẹ ẹ ń sin adìẹ tó bá nì wọ́n ní adìẹ táwọn máa pa òun wọ́n ní sì mọ̀ pé wíkẹ̀ndì mo máa ń wá síbí wọ́n ní àwọn ní àjò kan tó ga sí pé ẹ̀jẹ̀ adìẹ làwọn máa fi lẹ ìyẹ́ ẹyẹ kan mọ́ igbá àjò àwúre ni a mo ní ọlọ́run bá ṣe ẹ̀jẹ̀ léèwọ̀ a èmi ò ní báyìí jáde ẹ náà nú o mo tún wíyùn mo tún ní àwọn nǹkan tẹ́ ẹ yìí gbogbo tẹ́ ẹ yìí pàǹtí ni wọ́n o pàǹtí gbogbo rẹ o ẹja rè dànù o à wọ́n ní kí làwọn ọmọ ẹ̀gẹ́ ti ń bá rí dànù mo ní à ṣé àwọn kan tí ń fún lóúnjẹ nu ni ṣe bọ́lọ̀ ní bọ́ọ̀yàn musa mú lẹ́sẹẹsẹ bí máa ń lọ rèé o mo bá wọn sọ̀rọ̀ báwọn tán bó ṣe di around six bá ní mò ń lọ ó dọ̀pù sì máa ń mú ní ọ̀nà ibẹ̀ gan nígbà náà lọ́hùn àwọn tírélà tírélà tírélà tírélà tírélà máa pọ̀ àwọn tírélà so ah màá wò pé táìmù fẹ́ dídílé báyìí o padà ìwọ ọmọ yóò sì sùn mo ní mi ò lè sùn mo nítorí inú ewu ni mo wà wọ́n lè wọ̀ǹda mo ní à gbogbo ń tẹ́ ẹ̀ tó lẹ́yìn ewu ni èmi ò lè sùn mí báyìí mọ́ àti tẹ́ ẹ bá gbà pé kákó gbogbo ẹ̀ bọ́ta lálẹ́ ìlú kù ah, wọ́n ní ìyún òṣèṣe o wọ́n bá sì wọ́n bá sì sí ọpọ́n yanrìn wọn wọ́n bá sì wọ́n bá na owó sí mi ah, mo ò pé kí mo fẹ́ ṣe fún owó yìí o tí n bá ní bàbá yóò fowó ilẹ̀ mo sáà ń ronú èmi ti pinnu pé ní gbowó lọ́wọ́ wọn mọ́ nígbà tí Ọlọ́run ti sàánú èmi tí mo ti mọ̀ pé inú ẹbọ làwọn wà wọ́n ní ok wọ́n ní ẹ̀fí ilẹ̀ wọ́n ní kí mo ní ẹ̀ mo ti mú wọ lọ́wọ́ mo láti wí pé owó àwọn tó wá yẹ nǹkan wò náà lè fẹ́ fún mi tí n bá gbowó lọ́wọ́ yín gbogbo tí mo bá yín sọ mo ti rọ́bìṣì ẹ̀. Ah. wọ́n ní eh, wọ́n ní sọ wá nítumọ̀ ni mo ní ah ó nítumọ̀ o owó àwọn tó wá yẹ nǹkan wò ah. ẹ rí i pé mo ní ìnísùn ọ̀dọ̀ yín mọ́ ni ní ìsìn bí mo ṣe dé ní ìsìn ìjẹ nǹkan lè yín báyìí lẹ́ni tí ń ṣọ́ra fún àwọn oúnjẹ gífà tẹ̀ ń jẹ. wọ́n bá ní kò burú tẹ́ kí wọ́n bá ṣe rí náà nu à mo ní bó ṣe rí nu o mo ní mo tún ń bọ̀ ní gọ́mẹ̀ẹ́dógún òní mo tún ń bọ̀ ìwà ayé máa lọ ọ̀dọ̀ bàbá yìí títí mo fi fẹ́ yàwó ok nígbà mo wá fẹ́ yàwó gẹ́gẹ́ bí ipò tẹ́wà sí mi wọ́n bá ní ìyàwó mi kọ́ mo ní mú wa àwọn ní ṣé òun náà kò ní sùn o nǹkan mú wa a sàlámọ̀ sí yín a sì padà wọ́n ní òbúrú wọ́n ní tó bá ti fẹ́ náà ni ẹ̀ẹ̀kan náà ni mo mú ẹlẹ́à lọ́bẹ̀ rí àlò tó wákàtí kan omi wọn àfẹnú kan mi ò tún wáyé máa lọ ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo máa ń bá wọn sọ̀rọ̀ alihamdulilayi àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ kan lapa nínú àbáwá ń bẹ̀ àwọn ọ̀rọ̀ kan lapa ṣùgbọ́n bàbá yìí wọn ò túbá tí wọ́n ekú wọn ò túbá tí wọ́n fi kú so bí mo ṣe bá wọn lò nìyẹn wọn ò dí mi lọ́wọ́ àti ṣẹ̀sìn mi ìǹgbé bùkátà lọ́ọ̀dọ̀ wọn ìgbowó lọ́wọ́ wọn ìgbìyànjẹ wọn mọ́ ní mi náà ti mọ̀ wípé ẹbọ ni wọ́n ń ṣe yìí o ẹ ń bá kú sínú rẹ ọlọ́run ní foríjìn. mo ti mo pè wọ́n lọ́jọ́ ọkù wọn kódà ńgbà wọ́n tún sick ńgbà tí wọ́n sick tí ò ríran mo lọ bá wọn mo wá gbé wọn lọ sí specialist hospital pé kí ló mú wọn lójú àfìgbà tí dókítà jẹ́ kó yé mi pé eh, glaucoma òun ló mú wọn lójú pé ó sì ti kọjá rìpíà kó lè mọ̀ kó lè mọ̀ pé bó ṣe wà lára ẹ ló wà lára tàwa náà tá a sì fi ìsìláàmù ẹ̀kọ́ ìsìláàmù tá a fi bá wọn lò fún ara mi mo gbé wọn lọ sílé ìwòsàn kì í sáwọn bàbá tèmi o ṣùgbọ́n ipò tí wọ́n wà sí mi nínú ẹbí wa <laughs> ipò bíi bàbá náà ni ohun tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé tá a bá ní ẹlẹ́bọ báyẹn nínú ẹbí àwa láàmọ́ lọ́ọ̀bẹ̀ lẹ́kọ̀ọ̀kan tá a bá mọ̀ pé a lè bá wọn sọ̀rọ̀ a mọ̀ bá wọn sọ̀rọ̀ àwa ní jẹ́ káyà wa mọ̀ lọ́ọ̀bẹ̀ kọ́mọ wa mọ̀ lọ́ọ̀bẹ̀ torí pé wọ́n lè wọ́n lè wọ́n lè ká nǹkan mọ́ ní etí aṣọ. Ìjọ ti yé. So àní máa mu omi wọn àní máa jẹun wọn torí pé a mọ̀ pé ẹlẹ́bọ ni wọ́n àní máa yáwó lọ́wọ́ wọn ìwọ náà wò ẹni tí mo takò pé kó má ṣiṣẹ́ ẹbọ mọ́ ẹni tí mo ní kó má yẹ nǹkan wò mọ́ wò bàbá tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí mo rántí yí pé àwọn ni wọ́n ra tíra àádọ́rin fún mi nígbà mo fẹ́ ké tí adọ́rì ń jọun bàbá ìlú rà fún mi tíra adọ́rì àtàsìmọ́ wí àwọn ni wọ́n rà fún mi torí ngbà yẹn ọ̀dọ̀ ẹlẹ́bọ bíi wọn tó mọ kéwù ni mo wà ọ̀dọ̀ ẹlẹ́bọ bíi wọn tó kàn mọ kéwù ni mo wà ọwọ́ àwọn ọmọ ti gbọ́ owó tí àwọn máa mọ̀ pé ah, irú bàbá tó fún mi lówó tí àyè tọ́lọ́ sì wá padà wá ṣàánú mi tọ́lọ́ ń jẹ́ kí n dá ọ̀nà mọ̀ ah, kò yẹ kí n fi bàbá yìí lẹ̀ ó yẹ kí n ṣègbìyànjú innaka la tahdi man ahbabta walakin allaha yahdi man yasha àwa ò fẹ́ kí wọ́n mọ̀nà ṣùgbọ́n àwa kọ́ la fi wọ́n mọ̀nà ọlọ́run bá ní máa ń fi ẹni tó bá wù mọ̀nà. so nítorí náà ohun tí mò ń sọ kò mọ́ lérò pé bóyá gbogbo ẹbí tèmi pátápátá ló jẹ́ kìkìdá mùsùlùmí ló fi sóò rọrùn fún mi rárá o rárá o àmúlùmọ́là náà gbogbo wa àjọwọnú ara wa ni ṣùgbọ́n ibi tí ẹbí rẹ bá ti fẹ́ gbógun ti ọ tó sì lè dá a padà sá fún wọn gbẹ̀sìn ẹ̀ sá tí wọn bá sì gbógun ti ọ tààrà àmọ́ tó gá sí wípé wọ́n fi ìlọ́kulọ wọn ẹbọ wọn ẹ̀gbin wọn wọ́n fi ń lọ̀ kọ́ fún wọn kọ́ fún wọn jótìyé ọkọ̀ fún wọn ni má wàá fààyè gbà wọ́n lọ́dọ̀ rẹ má fààyè gbà wọ́n lọ́dọ̀ rẹ kán mọ́ ti ara ìyàwó rẹ àrò ọmọ rẹ sí ọ ní sùtà torí àwọn ẹlẹ́bọ òun wọn ò wọ́rí o wọn ò wọ́rí so má fààyè gbà wọ́n. tó o bá ní tó o fẹ́ fún wọn lọ fún wọn. má sọ̀rọ̀ ẹ̀ di mùnàfíkì nítorí pé bàbá ẹ̀ jẹ́ lẹ́bọ ọ̀fẹ́ ṣe sọ́tún ọ̀fẹ́ ṣe sósì ọ̀wá mọ ẹnu àlà ó sọ ẹnu àlà wàá sọ ẹnu àlà ọ máa sọ ẹnu àlà alọ́ọ̀fù wá sí kòǹgẹ́ dáadáa. so àlàyé tí a fẹ́ ṣe mọ́ nìyẹn kí arákùnrin wa tọ́rọ̀ bá rí bí ìyàwó ẹ̀ ṣe sọ kó lọ tún rẹ̀ ṣe má gbowó lọ́wọ́ bàbá mọ́ má gbowó lọ́wọ́ bàbá mọ́ tó bá ní bàbá láyé ńkọ́ owó náà wọ́n sì lọ ń gbà òórí kó jọ ó ń di gbèsè náà ni ìyá ìyá. aṣọ àdámọ́kúmọ̀nù ikún lọ àdásọnù ìwọ tóun tó lẹ àdámọ́kún ó tún fi ẹsẹ̀ gún ọ̀pá lámbá kí wá lèrè rẹ má kí ìyàwó rẹ ọmọ lọ ọbẹ̀ mọ́ ó ti gbọ́ kẹ́ẹ̀sì lékún ní àdìkáàrù kẹ́ẹ̀ lékún ní àdìkáàrù ẹ̀ lékún ní àdìkáàrù. aláwọ̀ fi ààbò rẹ̀ tó nípa ju ẹ̀wúrin lọ yóò fi bo ẹnìkọ̀ọ̀kan wa o subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. àyàn orí tó sọ pé ń fọ́ ọ yẹn tó ní ń fọ́ ọ ìṣẹ́dá kọ̀rọ̀ sí hospital kí wọ́n wo ohun tí ń fọ́ ọ lórí wò kó má jẹ́ pé àìlera míì ni torí pé ńgbà míì bẹ tí typhoid ó mú yàn tó ga sí pé orí fífọ́ ní ọmọ fọ́yàn tí ò ní tètè lọ bọ̀rọ̀ tó ti yé lọ sílé ìwòsàn ńgbò ló ti ń ṣe àzìkárù tó ti ń ṣe àzìkárù máa ṣe àzìkárù rẹ wá lọ sílé ìwòsàn kí wọ́n ṣe àyẹ̀wò fún ọ kọ́mọ́gà sí pé kó o ṣe medical test